indaka indaka indaka soktu bisa asis kul uridu bade anta al-akbar ayna sharif kullahu الأمهات اكتبنا اكتبنا اكتبنا المعلومات اقا اكتبنا اكتبنا اكتبنا واحفظنا مرتا قتل اقتل ما رأيش عينك ضعيفة الله أدنى منه أدنى من السبورة ممكن تدنى من السبورة أيضا أو لازم تعتمد على العمود لازم تعتمد على العمود لازم هذا مكانك الخاص هل هذا مكانك الخاص ابنه من كل يكتب إلا من قد حفظ من قبل كل يكتب Thank you. سر نزاعات لنا بما يحويه توبة عجزوا لنا بارك الله قرآننا بارك الله فيك قرآننا سر النجاة لنا بما بارك الله فيك يا البركة آمين آمين آه، oríkò ah, eh. ọdún one million ọkọ̀ hmm. ah, nǹkan àmì o tí ó kọ́rọ̀ mọ́ pé okò àdúgbò ọkọ̀ àrùgbúrú àwọn olówó bátọ̀rún ló kọ rẹ̀ alọ́wọ́ bá mi pòm tí mọ̀kí mọ̀ wá ní ṣe ọ gbàṣàdára ní àbí ọ̀fẹ́ dúó parí hmm. ó ní kóòtù máa wojú alùwàkí ìtìtójú ní fóòm tẹ́bánú àmà kí ó sọ kí ó fàfà rẹ̀ wọn o ni ó bẹ̀lúwẹ́jì òkú tàbí tó bá ń kọ́lá mú tàbúrà àkàrù ẹ́ búimọ̀rán ọmọwé àbálákọ̀wé ọlọ́nfẹ́ kẹ ló jẹ́ ìbílẹ̀ rẹ̀ ṣe ọlọ́nfẹ́ kẹ bàtọ̀rọ̀ ló jẹ́ ìbílẹ̀ rẹ̀ láàrín ọmọwé àbálákọ̀wé ewúrẹ́ mú <laughs> اكتبوا اكتبوا المعلومات اكتبوا المعلومات أفتؤمنون ببعضه أفتؤمنون وببعضه تتهاونون ìjọba fún ìbí ìjọba yìí kọ́nà ló ẹ̀rìn rí náà rí ìyàwó tí mú sí lélẹ̀ àdáka sí ìlú rọ̀ṣídì àdáka sí ọgẹ́ ìyàwó ọ̀gẹ̀wájọ̀ ọwọ́ mọ́mọ́ ẹgbọ́n ó kàwọ̀ ọmọdé gidi jẹ́ wà ní àmọ́wọ̀ la tarkan ila madhi al'ibadi wa mantiki at-tamjidi kullu alladhina tanakkabu درب الهدى جهرا ولم يستمسكوا بعود بعود كل طغاة ومن مشى في ركبهم من طامع ومنافقين ومريدي إن الذي منع الحرام هو الذي شرع الحلال لنا وكل مفيد هذا هو القرآن ها يعني يقول لي لو نائب الوكيل سأل هل يجوز وصف القرآن بالدستور والدستور والدستور في في اللغة هو القانون الأعلى هو القانون الأعلى في الدولة لذلك يسمى الدستور أبا القوانين ẹgbẹ́ abúlùkọ̀wání ní dá ọ̀sáàsì ní ẹ̀rẹ́ fi ilé ìyànkú fún mi o abúlùkọ̀wání dùstúrù ní jẹ́bẹ̀ hal

يستمسك بعود جهرا ولم يستمسك بعود جهرا ولم يستمسك بعود جهرا ولم يستمسك بعود كل التغاة ومن مشى في ركبهم كل التجات وامامك في ركبه من طامع ومنافق ومريد من طامع ومنافق ومريد من طامع ومنافق ومريد من طامع ومنافق ومريد إن الذي منع الحرام هو الذي إن الذي منع الإعرام هو الذي شرع لحلال لنا وكل مفيد شرع لحلال لنا وكل مفيد شرع لحلال لنا وكل مفيد شرع لحلال لنا وكل مفيد هذا هو القرآن دستور لهدى هذا هو القرآن دستور الهدى فيه الصلاح لطارف وسديد فيه الصلاح لطارف وسديد فيه الصلاح لطارف وسديد فيه صلاح لطارف وسديد أدعو قرآننا سر النجاة لنا بما قرآننا سر النجاة لنا بما يحوي من وعد لنا ووعيد يحوي من وعد لنا ووعيد يحوي من وعد لنا ووعيد يحوي من وعد لنا ووعيد أفتؤمنوا نببعض وببعض أطفال أطفال تتهاونون أداك فعل رشيد تتهاونون أداك فعل رشيد تتهاونون أداك فعل رشيد تتهاونون أداك فعل رشيد يا قرية القرآن يا قارئ Güzel Àwọn ọmọ ọmọ sí pẹ̀lú wa. Mo rí àdé. Ẹ̀ẹ́ sani oh. green àti black. ta ní maka maku blaki. ó wà orí ìlànà kan ní àdẹ́pọ̀ náà. wọ́n kò ní. Jimmy yẹn wò rí dára. ẹkùnrire o àfá àti kékékéké lórí ọ̀rọ̀ ikhlas kàmkọ́rì fi náà ṣe yóò màdúdì kìrúhú kí lọ wá gbọ́rọ̀ yín rẹ̀ غير حميد ويقول إن الله غير حميدي كم فارس في الحرب نال شهادة كم فارس في الحرب نال شهادة ويا عند الله غير شيء ويقول عند الله غير شيء أن كمعلم في الناس سدد رأيه كمعلم في الناس سدد رأيه أسيوات إنبو ويكون عند الله غير شيء ويقول عند الله غير شيء أفهم يا قارئ القرآن ìwọ babun Kùránì tó bá dẹ́dà jí ọmọ ká ẹpọ̀ tẹ́ lọ lé kéwú tí wọn ọmọ o ọ̀pọ̀lọpọ̀ ti gba gáràjì lọ ẹlòmíì ti bá ọ́sọ́ ẹwà ẹlòmíì bá sọ pákó ọlọ́run wá sẹ́wọ̀kù ó sì jí ọmọ látẹ̀rkàn ilà márọ̀gùn wọ́ sí mẹ́dìkìlì ìbá bí báwo èèyàn ní jẹta ṣe wá gbọ́ lọba ó sì ní sáré wàlà lọba fàlù wàlà lé ní ẹlù wàlà ní sáré bọ̀. ó ní abubakar ẹ̀tọ́ ọ̀rọ̀ yẹn sọ. mo fẹ́ rí kọ́ jẹ. mo sábà fẹ́ sọ̀rọ̀ àfa kan ọmọ pọ̀ wúra ẹ̀ ní o. wọ́n ní ìsọ̀bọ̀ ìmọ̀ ẹ̀ sọ. ọlọ́rọ̀ ẹ̀kọ́ ẹ̀ jẹ́wọ́ ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ kí n gbọ́ná. bọ́ọ̀lù tó lórúkọ tàbí bẹ́ẹ̀ kọ́ du o. torí kíni látẹ̀rẹ̀kẹ́ni mọ́rọ̀gùn ọ̀rùkúnù nìyẹn látẹ̀rẹ̀kẹ́ni mọ́ kó ọkàn rẹ síbi medicine ibad yíò ìtàbí ọba ń ròyìn pé àà ah, òṣàṣù ń pè áyìn ọlọ́run sànà àwọn ilé àhán pọ̀ pọ̀ òṣàṣù lè wúṣọ̀ lè fi yírí sorry ah ẹ̀yìn mọ̀ sún ẹkùn ní ìrẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀yìn tí kí o fọ́n káàbárì oríṣiríṣi àwọn ìtàbí ọba ń wù hmm. ní máa ń tọ́rọ jẹ́ wípé wọ́n kó wa jẹ níbi indomi ọlọ́njọ́ wà mọ́ tí kì tẹ̀mùjí ẹnu ìpánni táwọn èèyàn ní pẹ̀lú kóríyá tí wọ́n bá rí pẹ̀lú tọ́ ọbákà mọ́sọ̀sọ́sọ̀ pé ah subhanallah subhanallah àfà àwọn àgbà Binshawi rahimahullah ọlọ́n kàǹkà àwọn tí èdè kékeré ẹ̀ẹ̀mejì sí láti fún wa ní wọjẹ hmm. tọ́lọ́wọ́ bá láwọn nígbàtí à ń fẹ́ ń tọ́ ọmọkùnrin ní ìkàtò bá ní wọjẹ hmm. èèmà kámẹ́ tó fẹ́ ní ìsìnyí pẹ̀lú ògbọ́lọmọ sàdéhùn mi wà láìwo ògbé jáde dòní. Hmm. ustadu ẹ máa sọkọ́ lọ́wọ́ bá ìbọn dá síbò ṣe máa tọ̀rọ̀ ṣùgbọ́n àwọn eléyàá ah! yẹ́bùdù pé ò ní fi àjàwò ní àríkà èèmà ní kìrọ́ì àwọn kan ní wá ní lọ́kàkì ọ̀rọ̀ tó sọ́fún ìkẹ́ ìpò súnbẹ́lò ní wá dìde sọ́rọ̀ pé sígbè ah, ah, èèyàn sí tó dá tó bá wọn ní tàn bá rí líṣẹ́ ayé ò ní fẹ́ gbọ́tàn hmm, hmm, hmm. president wá fún lẹ́tà wípé zikiro ìtìkìlálì independence day one bàbá ní ọwà kakùrá mẹ́ bàbá ṣe kí ni o ẹni tó wọ́n mú lẹ́tà ń wá ọwà ní ah sheikh ẹjẹ́ ìjíṣẹ́ délẹ̀ fún yín kọ́dà pẹ́sẹ́ntì ń bọ̀ gbogbo àgbáyé ní ń bọ̀ táwọn ìwà wò pé ah ta lọ wá tọ́ sí àfẹ́yìn olóhùn yóò lóhùn dòdò bàbá ní wallahi ìṣìnì wa hmm, hmm, hmm. fún ọlọ́wọ́ níbi àwọn yẹn ti jókòó kalẹ̀ níta olé lérìn alájí èmi náà ẹ̀spọ́nsọ̀ mi lọ́lọ́mọ́ka wáṣìí lọ́wọ́kọ́ wá tọrọ lórí rẹ́díò ẹ̀spọ́nsọ̀ mi mo dẹ̀ gúrù mo gúrù tàbí sọ fún sọmọlówó bẹ́ẹ̀ níbi àwọn ìtàn ayé john tó ti lọ mo gúrù lọ́dún lóbìnrin ọ̀bọ̀ oríṣi àwọn tẹ̀tẹ̀ pé àwọn tí wọ́n kọ́ ń kí ó gan ọ̀mà hmm. wọ́n wá ń bẹ́lọ̀ fún kọ̀rọ̀kọ́ lọ́mọ̀mọ̀ jù wọ́n fẹ́ràn lágbájá jóná mẹ́rin hmm, hmm. bá ń sọ táàfà rẹ̀ ìwìkúwì tààfà gan ṣe nígbò kí o rẹ̀ tó gbélé kò sí sálọ́dún kò sí kẹ̀kẹ́ kí ló kù tààfà ọmọ ọmọ kí ó tọrọ ọlọ́mọdé wọ́n fẹ́ nú ẹjọ́ náà ọlọ́mọdé wọ́n ṣe kí ní o wọ́n fẹ́ nú ẹjọ́ náà ní àbá má dù àgbà kọ́lọ̀njọ́ ọjà rí kọjọ́ kọba ń gbàbọ́ wọn kúlù tí ràn àwọn náà lákọ̀ kúlù tí ràn tẹ̀ mhm. ó sì bẹ̀rẹ̀ ọlọ́mọ̀ jẹ́ wọn fẹ̀nu ẹjọ́ náà mhm. ọlọ́run bá ń kí bàbá wọn ọlọ́run jẹ́ ọlọ́run dákun látàríkà ní ilá mẹ́rìnṣẹ́ ìbáàd kí lọ́kọ̀ pẹ̀lú kọ́ wá tẹ̀ pàtẹ́rẹ̀ pé ah, sẹ́yìn bíi méjì mẹ́ta tí wọ́n bá ní pé kọ́ka kúrán fún أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم tí wọ́n ah, dá ọ̀dọ̀ ọ̀sán ẹwà ṣe sùúrù akúlẹ̀ retí àwọn èèyàn tí wọ́n fi dé nígbàtí àwùjọ ti yadé gbogbo láti ti kún. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ah nígbò ní lẹ́nu ó jìnà tàbá bẹ̀rẹ̀ ẹsẹ̀ rẹ̀ bóòlù mọ́mù ṣe kírun fún wa níjọ pẹ́sẹ́ntì ọ̀wá níjọ pẹ́sẹ́ntì kọsẹ̀ wá sí mọ́sálásí bóòlù irun wọ́n á túdù òdúró kí ló tó bá ìdúró lọ Allah akbar kí ló tó báyìí sami Allah liman hamida lórí ìrọ́lá síwájú ọlọ́ ní pẹ́sẹ̀ntì wá ń yọ wọn wò pé àà ah, olóhùn ah, kí àfẹ́ yóò pẹ̀lọ́jọ́ orí egun ẹ̀dẹ̀ tó wá bẹ̀ wọ́n ní mẹ́rin gan o ayo ìwọ àwọn ilé ọjà ká máa ń tẹ body weight ọlọ́run sọ abẹ́ ìdákùnrin àlọ́ yàkọ́rì hálùkùrọ̀ hánìlá tàríkàntìlá مدين العباد ومن فكري كمجيدي مدين العباد ومن فكري كمجيدي ṣáàfẹ́ oúnkàlùkú yóò pẹ̀lú ẹ̀mí rẹ̀ oúnkàlùkú oníọ́ àlájà wàhálà yẹn hmm. dákùn kú lílẹ̀ bí nátànà kẹbù dàrúbà lè húdá kú lílẹ̀ bí nátànà kẹbù dàrúbà lè húdá àti ọ̀pọ̀ kúrú musu ẹ̀sọ̀rọ̀ báhùn àwọn tí wọ́n kó kúlù mùsù ọ̀nà àmà ọ̀nà àmà ẹ̀yọ wọ́n sọ fún yàn pé farabalẹ̀ mẹ́sẹ̀mí sẹ́ẹ̀kì o ibi ọ̀n lò jìnà o hmm. within 30 minutes ká pàdé ẹ̀ lábẹ́ bíjì wọ́rọ̀d ọ̀gẹ́ kan bọ́ síti báyìí ìrìnrẹ́ ẹni nìrìnrẹ́ o kí nìrìnrẹ́ ẹni máa lọ láti máa lọ títì báyìí ọba ti dé òpópó ó ti rọ́kọ̀ ti lọ lọ́pọ̀ àpò òsì apá àbí ọwọ́ náà mọ́fọ́nà o kàn tún kọ́yìn padà sọ́nà bí pàkọ́ rẹ̀ wà wá fèsì òkè máa lọ straight ọba sí ní tẹ́sọ fún jùbà lọ sí bọ́ta pé ṣe èmi náà wálé ló brave kí n kà ẹni nínú rẹ̀ sátidé kí ní kan kí kan ìpàkọ́ wò pẹ́pẹ́pẹ́ ṣe dẹ́lítì ó ní ẹ̀dùn ọ̀nà ọ̀nà lọ́nà jẹ́ ọ̀nà ní kí ni ó ọ̀nà lọ́nà jẹ́ tó ní kọ́ ọmọ fóònù tó dí kejì òun sì fòlù sí fòlù ọfúrò sórí kejì ọwọ́ akọ́yìn ìsìnlẹ̀ owó rò rí ẹyọ ìṣẹ̀lẹ̀ ọwọ́ agbárí mọ́nà tí àwọn tí kọ̀yìn sọ́kọ́ ti bá ń bọ̀ yóò dẹ̀gbẹ́ dá pọ́blẹ́mù mi tòun <laughs> yóò dẹ̀gbẹ́ dá ìṣà lọ́rọ̀ yìí nígbà ọ̀pẹ́ lọ́lọ́kọ̀ kan bá dúró nígbà ẹbọ́lẹ̀ ẹbọ́lẹ̀ èrò ẹ̀dẹ ẹbọ́lẹ̀ ẹ̀jọ̀ sókò là ń lọ ẹ̀dẹ̀ mú ìwúrò tó mọ̀ ń lọ Ìbàdàn ọmọdé ẹ̀dẹ̀ kùtù wọn lọ bàbá dẹ́ta ìwúrò tó mọ̀ ń lọ níbo lẹ́sẹ̀ kílẹ̀ níbo ẹ̀dí sí náà irú àkí àpòkúlù musu ọ̀nà mara wọn lọ. nílẹ̀ bí nàtàná kàrú dàrúbà ìhúdá. járọ́ gbogbo bó ṣe wá àpòkúlù ọ̀nà mara rẹ̀ lọ́ ìṣẹ́ sọ́nú òkun o. járọ́ wà láàrùn yàtàmùsìkú ní òun.

wọ̀yá lúkù yóò tún dán kọlọ labalaba mi ìtọ̀fà tó dọ̀la ìtún dà lọ́bàá gbogbo bí ó ṣe tààrà ìgbótọ́ kò ní dáhùn kúlì to god sọ fún àwọn tọ́ọ̀gì jámù tọ́ọ̀gì nìyẹn jámù tọ́ọ̀gì sọ fún àwọn tí wọ́n ti gbẹ́rù gbọ́n rí wà mọ́ mọ̀ṣáàtì rọ́kìnrin àtẹ́ntí tó ń kẹ́rù sínú ọkọ̀ wọn pé àníkọ̀ tí wọ́n bà nírè òun náà fẹ́ di tọ́ọ̀gì tí wọ́n bá pèyàn ní tọ́ mìíràn kò lẹ́n tí tùmúùsù ti já ọkọlọ rẹ̀ lára ma ń sọ̀rọ̀ kan wọ́n ni ṣìdárì mínàlì ínsì tọ̀mí ìlẹ̀dí láyé ṣìbárù sọ́rọ̀ ẹyọ ìlẹ̀lẹ̀ ínsì lẹ́dí láyé ṣìbárù gbogbo ẹn tí è pé kò sóre tó ṣe yóò gbogbo fún lówó kò yóò bọ́ ọ̀nà fún àlàáfíà rẹ̀ pé bọ́wà ní báyìí ah, ẹwà ń lọ lé 9:30 hmm. lójú àkíkọ́ mi tòótọ́ lẹ dé 9:30 alẹ́ ibi ìbílẹ̀ ti kásùn bá ń tòótọ́ jọ́gẹ̀ jìmọ̀ náà ẹwà lọ náà ẹ̀sìlẹ̀ ẹwà pẹ̀lú mi òrùn náà ti wọ ẹ̀sìlẹ̀ ẹwà pẹ̀lú mi jọ́gẹ̀ jìmọ̀ náà ṣe wá fún mi ọ̀dọ̀ ṣètọ́rí wà mùnáfìkì wà múrídé tí a bá ní ana uhibbu sadiqi li'annahu tami'un fi tahqiqi al-mazidi min an-naja min al-khairat dáadáa ni èèyàn hmm. náà hmm. àwọn bí burúkú tó jẹ́ pé bí mú gbó wọ́n máa dágbóde lẹ́nu ìjọ́ìntì ni mhm. bọ́ bá yabi ọtí ó ti bá débi pé èṣù ti ń gbọ́ tí mu lára rẹ̀ ó mú go 50 kò dìde lọ́ọ̀tọ̀ kí mọ̀ sọ fún ìtẹ́bá ti rí ẹ̀tọ́ bá rí báhùn <laughs> eh, kí ní ṣe wọ́n mú náàtìkì mọ́tàlá mọ̀nàtìkì kẹ́ẹ̀rí gbogbo àwọn tí sátàgbẹ̀ yá náà ń sanná tàbá wò tí a mọ̀pá yíè tí ìfẹ́júwà ìláyà nàbí mm. ẹ̀dẹ̀ wo kò tí ì sì táìsì èmi mú sẹ́rí bí sọ́kòtò máa ń ṣe lọ sókè yẹn mú láìkẹ́ ẹ̀gbìn náà gọ́mì lè ṣe ẹ̀yìn tí ó tẹ́kí lè ṣe ni wípé èmi mọ̀mọ́ mọ̀dí láyé ànábì àwọn kò sí táì kò sí stamping kò sí máàbù kò sí kankan ṣé wọ́n wọ́n rọ̀kúnmí yẹn wọ́n bẹ̀ máa yàgbẹ́ káàkiri so tí tòkùtẹ́ bá ti gbẹ́lẹ̀ a máa kó gbẹ̀rà kùnmí a máa gbá gbẹ̀rà kùnmí but ní ìsìn orí táì orí kókọ rẹ̀ náà wọ́n wò báyìí pé hmm. ṣé èèyàn ní sọ̀rọ̀ yìí àwọn mọ̀nàfíkì nù wọ́n kò dodo wọn ò ní tẹ̀lé wọ́n mú rí dí àtàwọn tí wọ́n lẹ́ra wọn máa fà àwọn pé ṣe náà lọ yá ìsáàsù wà lẹ́ẹ̀mẹ́wọ́yìn àpò lẹ́yìn wọ́n jọ wọ́n ni wọ́n tó tó tó tẹ̀lé wọn mọ̀ ń tẹ̀lé wọn gbogbo bí ọ̀rọ̀ nípa já sí wọn níbo tí ń tí wọ́n ń ṣe ìkọ̀ wọ́lọ́n kápẹ́kọ̀ wọ́lọ́n tọ́lọ̀hùn ní ìgbà ibi ọba wọ̀ nìmí náà wọ̀ àwọn jọ wọ̀ náà ẹ̀ ti máa ẹ máa gbọ́ wọn náà àgbọ́ wọn àgbọ́ wọn kí ní pọ́blẹ́mù ní pẹ̀lú àfáwa ẹ lọ mú lọ lónìí ká ẹ lọ mọ̀ bí táwà ń bá wọn lọ tí ṣéhù bá ní a kọrí sínú náà sẹ́nì gọjọ́ àdẹ́yìn wọ́n padà tẹ́ẹ̀kọ́ iná ọwọ́ náà ó sì yàn ó sì náwó sáwọn tó kú rẹ̀ pé ajọ́ lọ ní àwẹ́ ọlọ́run ṣe o ọdá iná ńlẹ̀ bí mẹ́rin àárẹ́ àárọ́ mẹ́húwà ilẹ̀ bí ààrẹ ìlàlà mẹ́wàá ní ṣe bọ́ba tó ní amọ́dé bí máa mú tí wà lẹ́rí dúró síbẹ̀ ẹwọ̀ kan máa mú tí olówí bẹ̀ wà lẹ́rí ṣàrọ́ àlàálàlá wà kú làúbí ní ṣàrọ́ àlàálàlá náà wà kú làúbí ní ó ní a máa mú tí mi máa mú tí máa mú tí ni ó júù ṣàrọ̀hálẹ̀ àlàálà wọ́n kò júù ìsìnà o mọ́mù kí ni o júù ṣàrọ̀hálẹ̀ àlàálà wà kò lábí mi àgbọ́n mọ́mù sàn gíríní lọ́gbà kájú oyin ẹwà dúró tó yá lọ́pọ̀ ṣe pọ̀ tó فرع لهراء هو ọba tó ní ọmọ jàrà kò tilẹ̀kùn mọ́ pátápátá mẹ́rọ lára mọ́ ń gẹ́ ọwọ́ àfẹ́ àlàálìfà ó náà lọ́ba tó ní ká fíì tí ó bá gbogbo tẹ́ẹ̀mọ̀ bá nú ẹ̀ in tí ó tún ṣe yí lóore tí ó tún ṣe yí láǹfààní ni mm-hmm. mm. odidi ìmáàmù olófún check-up dr wa ni ta ló súnmọ́ wọn jù tẹnu ẹ̀dẹ́bù torí rìsọ́ọ̀tì kò kàn ṣe sọ síta mm. òǹdẹ̀ nídìí àti ìbéèrè márùn-ún ẹmọ́bìnú ṣe bàbá mú gbó wà án fún ní imam ni wọ́n gbogbo ń kí wọ́n fún wa kọ́lá ó dé ní sigankọ́ ó di méjì síse síse mhm. ni sísa ṣe bẹ̀rẹ̀ kí n bá ń pè ní bẹ́yìn ṣe ń pè ní tí n bá ní Syria ní ìsìn tí n bá ní Syria ní ìsìn kọ̀kọ́ Syria ni ó wì torí èbóhùn ọ̀bá rẹ̀ bá nàbí lọ àánukúnmúlá ẹmẹ́ta nílọ́wọ́ àánukúnmúlá <laughs> ẹ̀yìn látọ̀ sí jẹmáà gbogbo tí ó ti wá láǹfààní ọba dẹ́dà ó ṣe ní ẹ̀tọ̀ fún a hádá wọ̀l kùrò ánù dúsí túrì húdá wọ́n kùrò ánù dúsí túrì húdá àwárí rẹ̀ o hádá wọ̀l tí ó bá ní àdùsúr dùsúrù pẹ̀ka o ṣùgbọ́n à nídìí ká fọ́ ńgbàtí hmm. ṣe gọ́ọ̀mẹ́ntì là ń kọ́ ẹ̀sìn wa lódìdí là ń kọ́ hmm. ah. kí gọ́ọ̀mẹ́ntì náà jẹ́ ègìgé kan hmm. a ní dùsúrù àtẹ̀ṣìrìyà a ní alkọ̀dọ̀íyà a ní àtẹ̀fìdíyà hmm. dùsúrù òun ni ìwé òfin àgbà tìlù lò tó bá dẹ̀rù lábẹ́nú high court court of appeal supreme court èyí tí wọ́n jókòó tí wọ́n mọ̀ wá tó sọ padà ní supreme dùsúrù mu wọ́n mọ̀ ń pè ní abúlkọwàní bàbá àwọn gbogbo òfin ẹ wá máa wo àbùsí àwọn àfáà pín méjì lórí pé sáà lè fi dùsúrù yí kùrán pé kùrán dùsúrù wa ni àwọn apá kan àfáà wọ́n ní kò sí láìfì mẹ́ nítorí pé gbogbo òfíta aláàmúnà sí sọ́n hmm. ibẹ̀ náà láti kíni láti mú onáni àwọn afáàkejì ní ẹmẹ́dá wọn àbòsíkẹ́ ti wà lábẹ́nú hmm. tí wọ́n bá ti já kùrán kùrán kùrán tí wọ́n pẹ̀ ń dù stúr ayé ọgbọ̀yẹ́ wípé ṣe rí wèyí ṣe mọ́ ṣe nìkan ni kọ̀bá yín dá sí bẹ́ẹ̀ ṣe tọ́jú ìyàwó yìí hmm. kódà sí bí ẹ̀ ṣe tànú ọmọ kódà sí bò lẹ́ṣẹ̀ padà ọ̀dọ́ ọlọ́run kódà

huwa kama asna ala nafsi ló ń tọ̀bọ̀dọ̀ ní ẹ̀rí ìsáàtù wa ń bí ẹyá àwọn kan bẹ tó ń dàrú mọ́m lójú ń bẹ̀yẹn ọdá alérò rasúlù afdalul khaliki ìtìlákan ṣé ànàbí lọ dáa ju gbogbo ẹ̀dà tọ́lọ ń dá ah, kílẹ̀ ní pẹ̀lú sọ́dájú ọmọ nàìjíríà náà lọ ọdá nínú ànàbí àti arúṣu ọlọ́run sá ah, ti sọ pé

èròkèrò ọfẹ́ dáwà lálẹ́ masala táwọn sálàfò tí wọ́n bá ní sí in tí ó sì tún ṣe sórí tọ́wà ṣe ọdá táà a lè pè bẹ́ẹ̀ majaziyan hmm. táà bá fẹ́ ti sọ̀rọ̀ láàrin ara wa wípé kùránì rẹ̀ in tó ṣe ń bẹ́ ń bẹ́ ọlọ́run sálà yí ẹ fúwọ́ du sùúrù náà sáà mú bá ṣe ń sayé wa àwọn òní mí pé sáàmú bá ṣe ń sòfin wa níbòmí lọ́rọ̀ ṣe rí jẹ́ ń sá fún odidi ayé tó jẹ́ tí kùnà ní odidi ayé òun ìní ń sá fún ẹ wà ní àà tó wà dùsúrù náà ó kú mọ̀ gbogbo ayé tà ń ṣe irú kan mẹ́lọ wa àti ní tààtì ìṣègùn tí èsì ìṣẹ̀lẹ̀ tí ń bẹnu kùránì yọ bá rẹ̀ pé Àṣọ gbọ́lọ́dọ́wá. Hádá wà Kùránù dúdú tó rò lò dáa òun la fi ń sayé wa ẹ mọ́ tún bí sí kí ni o sí ẹ́ fi sọ́lá lítọ́rí tí wọ́n di dídí àfáì ọlọ́ọ̀bá ń kẹ ṣe rí tọ́rí fù ó ní jẹ̀dídì hmm. wọ́n máa sọ wípé farik báyìí mọ́kítàsábútà mínà lè máa lè tọ́rí fì wà lè máa lè tálídì àwọn tó tọ́lọ̀ ń ṣe fún ọ gbogbo dúpà tọ́lọ̀ ń ṣe fún ọ èyí tó ti kọ́kọ́ ní tipẹ́tipẹ́ jẹ́àmà ìwọ̀lọ́lọ́wọ́ sọ fẹ́ fẹ́ gbà pọ̀ lùí jẹ́àmà tó ṣẹ̀ ní jẹ́àmà tó sí ní tẹ́lẹ̀ nǹkan tuntun ṣé ẹ wá mọ̀ wípé tí wọ́n bá ti pè nǹkan ní dùsúrù lọ́dọ̀ tí wọn àwọn máa pa èyí tó bá ti wà lẹ́yìn rẹ̀ kò lè ráyè jókòó nínú Kùránì ìǹtẹ́ sórí rẹ̀ lìtọ́ọ̀rì fi fún gbogbo nǹkan tuntun tí ìdẹ̀sẹ̀ ń ṣẹlẹ̀ tí ó jẹ́ pé à ń wá solúsàn fún náà kùránì ti kóónú wàṣẹ̀dìdì èyí ti bẹ̀bẹ̀ táà ní pé wọ́n ti regulate ẹ̀bẹ̀ mm-hmm. kùránì ti tẹ́gẹ́ ni ó kùránù Kìrúnà já kí lọ́nà bí máa, òun ní àṣírí ọlà wa Mùsùlùmí. Hmm. Kí láti lórí rẹ̀ wa o? Kùránù ni. Bí máa yàwó ìtorí tí Kùránù fọ́nú ní wádìí lánàá tí ẹbá tí ń ṣe báyìí. Ọlọ́ni tí ń ṣe fún yẹ. Ẹ̀ lálìjẹ̀ náà, ń fún yẹ láwọn obìnrin ẹlẹ́yin jú ẹgẹ́. Lálìjẹ̀ náà, ẹ̀yin obìnrin lẹ́ẹ̀jẹ́ yà lé fáwọn obìnrin àlìjẹ̀nà àwọn hmm. obìnrin àlìjẹ̀nà ṣé wọ́n fáyìn jà àwọn obìnrin o táǹkóbọ̀ lọ àbáwọn obìnrin táǹkóbọ̀ ni wọ́n fáyìn jù wọn lọ náà umu èwo lẹ́mú ṣe àtọ́ fáyìn jù àwọn tí wọ́n bẹ̀rẹ̀ jẹ̀nà lọ àbí kí wọ́n fáyìn jù yí lọ èwo lẹ́mú ẹ sọ̀rọ̀ ẹ má bẹ̀rẹ̀ owú látàyè àwọn àwọn náà wọ́n fáyìn jù ó kí sọ wọ́n láwọn àwọn fáyìn jù ó

lọ́wọ́ pé ó gbé okùn lórí igi in one thirty thousand ń kàlùkú wá mí sí orídi professor fún eh. ọmọ ìgbà tí tọ́ndà lẹ́nu wọn ẹ̀rin eh, igi tí wọ́n so kùnmọ̀ náà ní gba ìtọ́ eh. lẹ́nu wọn gbogbo mo ti wá pariwo pariwo ṣé Kùránì wà gbọ́dọ̀ tó báyìí ẹ̀yin mùmìnì afàtú mìnú na bìbá gbìyìn ṣé ó wá yẹ kó jẹ́ pé apá kan Kùránì lẹ́gbà hmm. àti lọ mọ́sùk afẹ́sẹ̀ bẹ́tìdé jẹmọ́ ẹnìkan sọ fún mi jọ ni ó ní ó ní kò sí ẹ̀yẹ mọ́ ìsáàgbé kílódé ó ní mọ́ mú lú àwọn tó ń bá rí fláyà pín afẹ́sẹ̀ bẹ́tìdé ọlọ́njọ́ ìmọ́mù lú ẹgbẹ́ <laughs> ẹ́ ìmọ́mù dídí ìlú kí wọ́n fẹ́sẹ̀ sọ̀rọ̀ wà dárù báyìí wọ́n ní ẹ̀wọ́ tí a bá mọ̀ pẹ́fẹ́ pìsáàfù ẹran yẹn iyọ̀ ni ẹ máa lo nígbàtà débi yọ̀ lọ́bá lòun náà ti dìde

mi ìrọ́kọ̀ mi rí kọ̀ọ̀kọ́ mi ilẹ̀kọ̀ méṣù èṣù dá lọ́mà àtẹ̀mí wọn náà gẹ́mọ́ tí rẹ̀kọ̀ mọ́ ọ̀rẹ́dì ṣòkòtò ordinary ṣòkòtò tí mo fowó mi rà ah. tí mo sọ fún télọ̀ tí mo sọ fún pé ibi báyìí ní kọ́ ọba rẹ̀ ni mo fẹ́ sáfẹ́ serious ah. wáàbí wáàbí tàtàwọn adáka tí inú rọ̀ ṣìdí kí wọ́n kó oríire fún yàn lódidi kéèyàn wá kí ọ̀bẹ bo àpò oríire ah. kọ́kàn ra yọ bí méjì mẹ́ kó ní ayé ẹmọ́ sí òkú bá ṣe òkú tọ́nà rẹ̀ sì dì hmm. tó jẹ́ pé ọmọgbà tí ó pò mẹ́ bóyá ẹyọ kan nínú tó mú ìgan kò lù ọ́ kò lè jí ọkú mi ọwà àwọn èèyàn tí wọ́n bá sì ti bo ètí wó bò ó ń ga lùfò ní sílẹ̀ mọ̀ ṣé ọlọ́pọ̀lọ́ máa ṣe báwọn sọ́lọ́pọ̀lọ́ hmm. máa jí ẹ̀ nǹkan àbúmọ́ àbú ìmọ̀ràn ọlọ́pọlọsẹ́ olómi kíkín kíkín dáná o ní ó fi ewé dújẹ ẹ̀kọ́ ó ti mú kán ah, bó ṣe gbómi nǹkan eh, náà sáré kò ọsáré gbọ̀nà ọsáré kan díẹ̀ ó fi díẹ̀ sàpò jùrapọ̀ ó tún tó gbóná ogun ta ẹbá rí rẹ̀ rí ọ̀nà ó kán ìwọ ọbẹ̀ tó ń ṣe ọlọ́pọlọ kéèjé kí ni o àwọn àgbàlagbà wa máa ń lò fẹ́ni tí làákàyè ẹ̀bá dorí kodò pé ìsápàbá eh, ẹ̀sì wà ajókòó bá nílẹ̀ gbọ́gbọ́n tí sọ́ọ́sẹ̀ nílọ́gbọ̀ ebi ń jí rẹ̀ nǹkan ni ọlọ́mọdé àjíra wa nǹkan wọn ọpọlọ ti dojúdénu tí a kọ́rẹ́ alukura nǹkan lọ Ọjọ́ ìrìn àjíjá ní bí ó. ملك العباد ومنزل التمجيد قل للذين كفروا درب الهدى جهروا ولم يستمسكوا بعهود جهروا ولم يستمسكوا بعهود قل للصلاة ومن نشاء بربهم للطالع والنافع ومريد صفية إن الذي منع الحرام هو الذي شرع الهلال لنا وكل مبين شرع الهلال لنا وكل مبين ìlànà wàwà ibi ọmọ àbújẹ́ náà Pẹ̀lú ògbọ́lọ́ Mùsábákọ̀ bí ìṣẹ́jú márùn-ún sí mẹ́wàá ń bọ̀ tó bá di jọ́ méje láàrin àwa àti ọkùnrin àtàwọn obìnrin lórí àbúyàtù ọ̀rẹ́ fún ó tó bí 15 37 ìkùnlẹ̀ dẹ̀rù mẹ́rin lọ́wọ́ bí i nílá ìtàálá ṣùgbọ́n tá a máa ṣe ń jọ lọ́n ọ̀gọ́ gbogbo àṣìjọ jókòó alùwàkílù ni ọlọ́mgbàtẹ̀ ẹ̀lẹ́ lọ wọ́n kà léwo sọ pé bàbá onírùgbọ̀n yìí ẹgbẹ́ number 8 tí máa kèé ṣe pẹ́nà kẹni ọmọ ẹ̀nàwọ́ 100 inú ọlọ́nu tí wọ́n bá ń pẹ́ ah, tí ẹ bá sí ẹ̀dún tẹ̀bẹ̀ sọ 100 iná tún lọ kúmù ẹgbẹ́ láti orin 23 ilé záàdù ni záàdù àgàgà fún àsìkò táwà yìí záàdù èsè ń pa tó bọ́rọ̀ mú wà lọ́wọ́ kálukú wa òun ni ọ̀bọ̀dá làmọ́ fi wálẹ̀ o yọnu sí wa o kí wọ́n làwà ní o mọ́ pàwá tí o ìwà fún ọ̀nà ìjálẹ̀ o kí n tá àwọ́wá bí àwá lékún lẹ́sìn wa ni mọ́ jì àtúpadà di ọ̀rẹ́ èsù eh, àwọn olùkọ́ wa wọ́n sàmọ́ ní kíyèsí wọn a tún wọlé padà rí àbí ọ̀nà rẹ̀ nítẹ̀sí rẹ̀ bí a bá ti ń kọ jí ọmọ yé wa bí bó ṣe ń wà àfà kùtù yé wa lọ jí ọmọ yé àjúbà àgbẹ́ ṣe ń tọ̀rọ̀ ọ̀bà rẹ̀ dà lọ sí hàkìlá hawla wala quwwata illa وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله عليكم السلام ọlọ́run jọ̀wọ́ عفاوا أموني يا amúnìyẹ̀yà pẹ̀láwà olóòlùfẹ́ على alábòsí kò mẹ́sẹ̀ yìí lórí على alábòsí bá tó tẹ́ta ló fi ṣe káwọn alàgbò sí ọ̀rọ̀ tó pọ̀